alhamdulilayi wa kafa sọmọ salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalahun bi ihsan ila yawmidin adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe síyàmù tó ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti gbà a sì kí àwọn olùmọ̀ wa kú àti àárọ̀ àti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tí wọ́n ti ń wá tí wọ́n pé ó sú àwọn kọ́lọ́ba kí ó má kí ọ̀rọ̀ Islam kọ́lọ́ má jẹ́ wọn kọ́lọ́ jẹ́ kí ọlọ́ba fún wọn ní ìkọ́pá tí ó ṣe dáadáa láti ẹni tí yóò ti tẹ̀síwájú lórí ẹ̀sìn Islam lórí ẹ̀sìn Islam bákan náà bákan náà ní ẹ̀sìn báyà bẹ̀rẹ̀ ètò wa ètò yín udan wàbúṣọ̀rọ̀ eléyìí tí àwọn olùmọ̀ wa tí a mọ̀ sí Sheikh udan wàbúṣọ̀rọ̀ tí wọ́n máa bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bá a ti ń sọ fúnra wa àwọn olùmọ̀ wa inú jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ al Center al Center al Center tá a ti ń sọ fúnra wa tá a mẹ́nu bá láti jọ́ yìí gẹ́gẹ́ bá a ti ń sọ síwájú alimọ̀dínà center tó kó sínú òun náà ni pé kí ni ilé ìwé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàwọn kéékèèké èyí tó jẹ́ ti àwọn ọmọ kindergarten àti àwọn nursery and primary school ó wà ń bẹ̀ kájẹni tí ó gbìyànjú bákan náà àwọn secondary school náà tó jẹ́ ti college ìyẹn náà wà ń bẹ̀ day and body ìtọ́ bá fẹ́ fọmọ rẹ síbẹ̀ gbìyànjú kó o jẹ́ ẹni tí ó torí pa ojú ọ̀nà ẹ̀sìn islam ti dáadáa ilé tí ó wúlò fáwọn ọmọ láyé tí ó wúlò lọ́la àlìkíyàmọ̀ torí ọmọ náà ni ọ̀pá kùtẹ̀lẹ̀ fún àwọn òbí tó bá di ní ọ̀la torí pé ọmọ tí a bí tó yá dáadáa ṣe ju ayé wa àtìlẹ́yìn wa òun náà ni ó ṣàdúrà fún wa tó jẹ́ pé tó àdúrà rẹ̀ ọmọ bá wa nínú sẹ́ẹ̀rì tá a filẹ̀ tí yọ̀ọ̀mọ̀ ṣàdúrà fún wa tí ọmọ bá wa nìyẹn a sì gbọ́dọ̀ gbìyànjú láti fa àwọn ọmọ fẹsẹ̀ àwọn ọmọ náà lé ojú ọ̀nà bí tí ó ṣe wọ́n láǹfààní láyé torí ká mọ̀ bàbá ẹnu ẹni tó mọ́ ọmọ gbé ṣépè lọ́la nílé ayé ń bí àti lọ́la àlìkámọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọmọ sọ pé bàbá mi ni òjé mọ màmá mi ni òjé mọ bàbá mi ọba fi ẹsẹ̀ mi lórí ojú ọ̀nà báyìí kó tó di pé wọ́n lọ ni ṣebí mi náà bá já àǹfààní púpọ̀ ńbẹ̀ tó ń lò tí ń gbọ́ yín nìsín bàbá tẹ́ lè má ṣe irú ẹ̀ fún wọn ṣùgbọ́n wọ́n gbìyànjú láti fi ń tọ́ da fọ́mọ rẹ kálíbà àmọ́jẹ́ni tí ẹ̀sìn Islam ó wúlò lára ọmọ ó rí i pé ìwọ náà wò ta ní ìsìn láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàrí pé kò sẹ́sìn Islam kò sẹ́kọ̀ọ́ Islam lára wọn lóòótọ́ jẹ́ pé wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ òbí nínú jẹ́ lóòótọ́ jẹ́ pé òbí mi yọ ọkà orí ni pé pàgà bóòlù wọn á fẹ́ ṣe ẹ̀yìn òun ó ṣe rí báyìí nígbà tójú ayé òun ti ń bàjẹ́ báyìí bóòlù ẹ̀yìn òun fẹ́ rí ìwọ náà jẹ́ ẹni tí ọ̀jọ̀ ẹni tí ọkà bá mọ́ retí inú rí ọ balẹ̀ tọ́kàn rí ọ balẹ̀ níjọ́ tó bá fẹ́ kú láyé pétó tí n bá kú láyé ọkàn mi balẹ̀ àwọn tí mo fi bẹ́ẹ̀ wọ́n jẹ́ ẹni tí ó wúlò fún mi lẹ́yìn ikú mi wọ́n náà gbìyànjú làáfin lọ́gùn rẹ̀ tọ́tọ́tọ́ sí ọ létí ilé ìwé wà ní Al-Madina Center tó jẹ́ ti kọ́lẹ́jì náà dé àti bọ́dìn bákan náà ilé ẹ̀kọ́ àwọn àgbàlagbà tó ti ìmẹ̀sìn Islam èèyàn lékeu ó wà níbẹ̀ náà eléyìí la sọ pé ìmọ̀ wáyé ní yọ́mù sabet àti yọ́mù lahad èèyàn ní aago mẹ́jọ sí aago kan sáago kan àbọ̀ ní kálukú fi kúrò mbẹ̀ kò yọ ẹnì kẹ́kẹ́ lẹ̀ kódà mo ti kéwù nìkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń gbọ́ba tó dẹ̀wò ó tọrọ àwọn àǹfààní ọlọ́kanjọ̀ kan tí wọn náà ti mọ̀ àwọn olùmọ̀wà wa tẹ̀ síwájú lórí ọ̀rọ̀ náà báyìí kọ́lọ́ba kí ó ṣe ní fún wọn

torí tọkàn bá ti jákulẹ̀ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo èèyàn ò lè jẹ́ olùgbàgbọ́ òdodo nínú àwọn àǹfààní àti èso ńlá tí tara ní nígbàgbọ́ sí kádàrá wáyé òun ni ìbàlẹ̀ ọkàn ẹni tó bá ní ìgbàgbọ́ sí ọkàn máa ń balẹ̀ ìlò òní sí pẹ̀lú rẹ̀ pákáleke ò sì ní nínú ìgbésí ayé yìí nígbà táwọn àṣòro àti àìdá àtàbúrú bá ń nítorí pé kẹ́rú bá ti mà pé gbogbo ohun tó ṣe òun ó ti ń bẹ lábẹ́ àkọọ́lẹ̀ ọlọ́run ọba wa àkọọ́lẹ̀ yóò sì ní sáláìsẹ kò ní sáláìsẹ ẹnìkan tí ìsì di lọ́nà kan mọ́sẹ̀ kò sí. téèyàn sì rántí ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam pé wa'lam annama asabaka lam yakun li yakhti'ak wa ma akhta'aka lam yakun li yusibak lọ́wọ́ màmá dájú o kò sí àkọọ́lẹ̀ pé kò ní sí ọ o bẹ́ẹ̀ ni gbogbo ń rẹ kò sákọọ́lẹ̀ pé yóò sí ọ ni tíyẹn bá ti mẹlẹ́ yìí mọ̀ pé ń tó sí ní dáadáa àbá ìdá kò sí àkọọ́lẹ̀ yìí kò ní sí sí kí bá wá sí ọ tán ọmọ wa jẹ ọmọ wa gbára ìpọ́njú rárá o wà mọ̀ ìpè tó sí ọ kò sákòólẹ̀ pé yọ tàsí rẹ ni bẹ́ẹ̀ ni tó tàsí rẹ kò sákòólẹ̀ pé yóò sí ọ ni ló jẹ́ kó má sí ọ. lágbèjúwe wà nù mọ́tò ọlọ́run akádàrà pé kí ewu ọ sẹlẹ̀ nígbà gbogbo ẹni tó wà ń bẹ̀ ló kú ìwọ nìkan ló kú ọgbà yìí pé àkọọ́lẹ̀ ọlọ́run ọba lélẹ́yìí o torí pé kò sì sí tí mo lè dá sí láti dáàbò bóra mi tí ìbá ṣe kọ́lọ̀ lọ́kọ pé èmi ò ní bá jàǹbá yìí lọ wàá dúpẹ́ fọlọ̀ wàá fi ẹ̀yìn fún ọlọ́ tó mú kí ìwọ ọmọ bá ìjàǹbá yìí lọ ìwà ṣe pọ̀ mọ́ fọwọ́ bá pò rẹ gẹ́gẹ́ bí àwọn ẹni tí máa mú oúnjẹ ká àbórùka kan ní bẹ lọ́wọ́ rẹ tọ́mọ á sọ pé ha bàbá yìí sì wí bẹ́ẹ̀ pété kí ní bẹ lára mi kò sí ewu náà yọ̀ọ́yà rè kọjá lórí òǹbẹ́tẹ̀ mi ewu wọn ò ní sí wọn ọ̀n tara rẹ̀ ebi nígbà tó bá kú náà tó ń dè tó ń dè náà ló kù tòrùka tòrùka náà ló kù tó ń tó tó náà ló kù torí ẹ wàá lọ mà ike tó sí ọ àkọọ́lẹ̀ pé kò ní sí ọ òsì èyí òsì sí ọ kò sákọọ́lẹ̀ ni ìjẹ́ tó bá yé wa báyìí ọkàn balẹ̀ ọkàn balẹ̀ èèyàn yàtọ̀ sẹ́ni tí ọ̀gbà kádàrà gbọ́ ẹni tí ọ̀gbà kádàrà gbọ́ tí jàǹbá kan bá ṣe yóò tún sí ṣínà àwọn ìjàǹbá ńláńlá ni ó dàbí ẹni tí owó rẹ̀ sọnù ni ẹgbẹ̀rún àpò sọnù lọ́wọ́ rẹ̀ ọwọ́ àwọn wòye pé kìí sojú bọ̀rọ̀ kìí ṣe lásán ó wá bẹ̀rẹ̀ sí ní tọ́ lójúlé lójúlé ó ń lọ sílé àwọn alágbègbà ó ń lọ sílé àwọn aláwo bóò ni wọ́n ṣe bọ̀ ń wówó yìí òun fẹ́ rí owó òun àwọn wa bi léèrè pé èlò lówó sọ́sọ́ ọ̀nà náà rí ó ní ẹgbẹ̀rún àpò ókè ìwọ bó ṣe máa yọ a jẹ́ pé yorùbá ilẹ̀ lọ wá wá ẹ bá sanwó yùn á fi láǹfààní àti báyìí wọ́wọ́ nù subhanallah àti ètò ṣe tàǹdì ni tàǹdì tàǹdì ni ọ̀rọ̀ àdè lẹ́yìn rẹ̀ eléyìí ní wàhálà tó ti pọ́ lọ́wọ́ bá nìkan lọ́mọ bíi tí yóò bá ẹni tí ń ṣe tí yóò bá já. ọlọ́run ti yo ba eni ti n se ti yo ba ja olorun ti so fun wa nínú alukur'an nínú surat al-hadid ó ní ma mi mọ̀ sí fil tó ń fi anfusikum wọlé fi kitabin min qabli an nabra'aha inna dhalika ala allahi yasir likay la ta'saw ala ma fatakum wala tafrahu bima atakum wallahu la yuhibbu kulla mukhtalin fakhur. ọlọ́wọ́ bá ní gbogbo ń tó bá sẹ́yìn ládàáwò àdáwò kan ò sí tí ó ṣẹlẹ̀ ní lókè pẹ̀ àdáwò kan ò sì sí tí ó ṣẹlẹ̀ sí yín nínú àmì àfi kọ́jẹ́ bá ti kọ àkọọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ náà tẹ́lẹ̀ náà ṣáájú tó dá àwọn wa ló ti wa bá ní kíkà kọ́ọ́lẹ̀ eléyìí ń tọ́ rọrùn ní ọlọ́ọ̀ni ńṣe là ń fẹlẹ́ yìí yé yín pé gbogbo ohun tó ń ṣe yín gbogbo ohun tí ń ṣe yín lára yín tí ń ṣe yín nu dúkìá yín tí ń ṣe yín nínú gbogbo nǹkan ní yín yìí báyìí ńṣe là ń fi yé yín pa àti kàkọ́lẹ̀ rẹ̀ kẹ́ ẹ mọ́ bàá jẹ́ni tí wọ́n máa bara jẹ́ lórí nítorí bá ṣe yín torí pé téèyàn ọba ti mọ̀ pé ọlọ́wọ́n ọba ló mú wa èèyàn máa bara jẹ́ ọlọ́wọ́n ọba sì fi yé wa kó ló mú wa kẹ́ ẹ sì mọ̀ ya yọ̀pọ̀rọ̀ lórí nítorí ọlọ́wọ́n ọba fún yín dáadáa má gbàgbé pọ́ lọ́n ló fún ọ má rò pọ́ gbọ́n rẹ àbágbárí rẹ àbí wọ́n lọ́ọ́ máa ṣe ni ló fi rí rárá wallahu la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́wọ́n bá kò nífẹ̀ẹ́ sí gbogbo àwọn àwọn fanufanu àwọn olùjọra wọn lójú ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí wọn torí délé ọlọ́wọ́n bá fi ń yé wa nínú àyà yìí pé gbogbo nǹkan pátá àkọọ́lẹ̀ ti síwájú tí dáadáa bá ṣe wá kàdúpẹ́ fọlọ́ táyì dáadáa bá ṣe wá النبي صلى الله عليه وسلم fi yí wa nínú hadithi rẹ̀ pé ajaban li amri al-mu'min inna amrahu kullahu khayr ó ní nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ olùgbàgbọ́ òdodo gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátá òrè ló máa ń já sí nítorí pé tí rere bá ṣe yóò dùpẹ́ bọ́lọ̀ kẹ́kẹ́ náà khayran la yóò já sórí táburú bá ṣe sọ́bà yóò ṣe sùúrù fọlọ́ kẹ́kẹ́ náà khayran la yóò já sórí fún lọ́dọ̀ ọ̀lọ́ wa laysa dhalika illa lil eléyìí ò sí sẹ́lòmí yàtọ̀ sí mọ́mìnì torí de eléyìí ẹnìkan á ní ọ̀dà tó ìtumọ̀ ntẹ̀ ń sọ fún wa ní ìsinmi pé tá a bá ti gba kádàrà gbọ́ àbùkátà láti tún gbìyànjú mọ́ kákan sọ̀rọ̀ alẹ̀ ní ká sọ̀rẹ́ńdà ká sọ̀rẹ́ńdà fún gbogbo aburú kọ́ máa ṣe wá káwọn ọmọ gbìyànjú láti sèǹtì ó sì wá láǹfààní rárá o kò síbi tá a ti sọ báyìí yídà ń sọ fún ẹni wípé wàá gbàgbọ́ pé n tó ṣe àkọọ́lẹ̀ ọlọ́run ọba kò bá jẹ́ dáadáa kò bá jẹ́ ìdáa ṣùgbọ́n nígbà kan náà wàá tún máa gbìyànjú láti rí i pé ọ̀n sànà kí dáadọ́ sí ọ ọ̀n sànà kí dáadọ́ ṣẹlẹ̀ sí ọ kò sẹ́ni tó ní kó jókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́ ọmọ àrètí àìdá kọ́ ọmọ àrètí aburú bí kọ́ lọ jókòó sójú ọ̀nà rélùwé kọ́ ọmọ àrètí kí ni ó ṣẹlẹ̀ nígbà tí èsì pé èèyàn kan ṣèyàn àbí kéèyàn lọ jókòó sójú ọ̀nà tirẹ́là kéèyàn ọmọ àrètí pé ah, kí ni ó ṣẹlẹ̀ tí tirẹ́là yìí bá tẹ̀yàn mọ́lẹ̀ nígbà tí èsì pé nǹkan ń dáyàn láàmú Islam ní ó gbìyànjú ihris ala ma yanfa'u máa gbìyànjú láti ṣe tí ó ṣe ọ láǹfààní wasta'in billah kó o sì máa wá ìrànlọ́wọ́ Ọlọ́run ẹ gbìyànjú láti ṣe gbogbo tí ó bá ṣe yín láǹfààní ẹ sì máa wá ìrànlọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run ní lọ́wọ́ ìyànjú wala wala ta'jazan ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ó kọlẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ni tí ó kọlẹ̀ wàá gbìyànjú ó gbọ́dọ̀ kọlẹ̀ wa in ọba tí n tó lòdì sí n tó ń gbìyànjú láti ní tọ́ba wa ṣẹlẹ̀ sí ọ. à ń sànà kọ́dà àìdálárí à ń sànà ká ga à ń kúrú ni à ń sànà ká ní àìníláàrí gbìyànjú tiẹ̀ èyí tó wàá lérò ló ń ṣẹlẹ̀ sí ọ. fala taqul law anni fa'altu kadha wa kadha lakana kadha wa kadha. mọ́sàn-án tó bá gé báyìí báyìí mo ti ṣe tẹ́lẹ̀ ni o báyìí báyìí lọ̀rọ̀ bá rárá o ṣebí wọ́n ti gbìyànjú o sì ti bọ́ lọ́n ọbẹ̀ lọ́n o sì kọ́lẹ̀ walakin qul nítorí wọ́n máa sọ ni pé qaddarallah ma sha'a fa'al àkọọ́lẹ̀ ọlọ́run lélẹ́yìí o nítorí wọ́ ọlọ́run lọ́lọ́run sí tí ọmọ tó gbìyànjú tó kà dánwò rẹ̀ dáadáa ni kọ́dọ̀ tó sáyẹ̀sì ó sì jí ọ lọ síbi tí ó ti kọ̀ dánwò oorun ò gbé lọ ó sì kọ ìdánwò yìí dáadáa gbàtó kọ́ gbàtó wọ́n gbéwò ìdánwò dé gbogbo ẹ̀kọ́ tọ́ka ìdáwò tí wọ́n béèrè kọjọ́ ń tọ́ka tó ń di pé kò fi nǹkan kan lẹ̀ láìka ṣùgbọ́n béèrè tí wọ́n gbé jáde ó dàbí ìgbà tó ṣe pé ẹni tó kọ́ ọkọ́lọ́kọ́ ìbéèrè gbogbo wọn wá fèlì lọ a sọ pé qadarallahu wa ma sha'a fa'al àkọọ́lẹ̀ ọlọ́run lélẹ́yìí o ní tó sì wọ ọlọ́run lọ́lọ́run sí torí pé fa inna law taftahu 'amal ash-shaytan torí ìbáṣepé ìbáṣepé wọ́n máa ń ṣílẹ̀kùn sí àṣetọ́ nìyẹn ó máa ń sílẹ̀kùn sí àṣetán ni. ṣebí wọn náà mà ìgbà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtúnwò àtàwọn sàhábà rẹ̀ ẹ̀mọ́yà àdánwò ló ti ṣe wọ́n àwọn àdánwò kéékèèké àtàdánwò ńláńlá gbogbo ẹ̀ ló ṣe ànábì ló ṣe àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ńṣe ni wọ́n tẹ́wọ́ gba àwọn àdánwò yìí pẹ̀lú òdodo àti àdìsọ́kàn tó àkólé kan tó rinlẹ̀ títí wọ́n fi wá borí àwọn àdánwò yìí pẹ̀lú àwọn àyege ńláńlá wọn ò sàdédé borí àwọn àdánwò yẹn àyàfi pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó pé pérépéré torí pé ọlọ́wọ́n bá ní kullan yusibana illa ma kataba Allahu lana huwa mawlana wa ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ní ìlànà bí sọ fún wa pé nǹkan kan ò ní í ṣe àwa o àyàfi ntọ́lọ́wọ́n bá kọ pé yóò ṣe wa. ọlọ́run ọba ọ̀la láràṣẹ tiwa o ọlọ́run náà sì ní kí gbogbo múmìnì ọba dúró àwa bọ́lọ́run ọba dúró a ń bẹ̀ ẹ́ kó jẹ́ kí ṣe wá kó lé aburú àti àìdájìnà àti àwa àti gbogbo ẹ̀yin olùtẹ́tí wa nínú àwọn àǹfààní tí ń bẹ fún ní ìgbàgbọ́ òdodo sí gbogbo ẹni tó bá ní ìgbàgbọ́ òdodo sí àkọsílẹ̀ kádàrà kí gbogbo àdáwò ìní ọ̀padà wá di nǹkan àdùnnú ńlá fún gbogbo àdáwò ní ọ̀padà di ẹ̀bùn ńlá gbogbo àdáwò ní ọ̀padà di ńtọ́tara rẹ̀ gbẹ̀san ńlá torí ẹ̀ lọ́lọ́ sọ pé wa àdánwò kan kì í ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹnikẹ́ni tó ọba gbọ́ látàrí tó fi ṣe ọlọ́run ó fi ọkàn rẹ̀ mànà ẹ̀wẹ̀ sàn ẹni tó gbà ìpọ́dọ̀ ọlọ́run làdánwò yìí ti wá ọlọ́run ọba ó fi ọkàn rẹ̀ mànà ọlọ́run ó fi ọkàn rẹ̀ mànà torí ẹ̀ látàrí a gba àkọọ́lẹ̀ gbọ́ ṣe wá sọ اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها النبي صلى الله عليه وسلم lé òní sọ bẹ́ẹ̀ àyàfi kọ́ lọ́wọ́ fi ń tọ́ dáa ju àdánwò lọ kó fi rọ́pò rẹ̀ fún un bẹ́ẹ̀ bó ti ṣẹlẹ̀ sí Ummu Salama radiyallahu anha. bákan náà látàrí wípé ìyẹn gba kádàrá gbọ́ ọlọ́run ọba wa yóò sínú orí ńlá fún yóò sínú orí ńlá fún gẹ́gẹ́ bí ẹni tí ọba ẹlẹ́dàá wa tó fi àdánwò kàn àdánwò pé àwọn ọmọbìnrin meji méjì kú ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹni tó bá ní ọmọbìnrin méjì tó ṣaláìsí bẹ́ẹ̀ fún àlẹ́jánà fún àdánwò náà ni ẹni tó lọ́n fún àdánwò pọ́fọ́ lójú tó fi kàn tó ṣe ọlọ́run máa ń fi ẹ̀san ńlá san ẹni tó bá ṣe sùúrù fàdánwò ṣùgbọ́n apá kan nínú àwọn èèyàn o àwọn máa fi àwọn máa fi kádàrá ṣe ẹ̀rí àti àwáwí fáwọn iṣẹ́ ẹbú àwọn àìdá tí wọ́n ń ṣe ẹni jọ́ pé wọ́n ní kó sílọ̀ kó sílọ̀ wọ́n ní kó yé dáràn ọ̀ràn ló ń dá tẹ́ bá ní kí ló dé tó sílọ̀ èyí tìrí tó fi jẹ́ kó lè lọ́njà àgbèrè ló ń ṣe ọ̀n fẹ́ wọ́ àwọn máa sọ pé ọlọ́run ló kádàrà rẹ̀ ọlọ́run ló kádàrà pé àwọn máa jalè ọlọ́run ló kádàrà pé àwọn máa ọlọ́run ló kádàrà pé àwọn ó ولا آباؤنا ولا حرمنا من شيء wọ́n ní tó bá wù ni àwa náà ọba ti ṣẹbọ sí i kódà bá wù àwọn bàbá wa gan ọba ti ṣẹbọ lọ. tó bá sì wù ọlọ́ọ̀ni àbá ti ni tí ọ̀wà sọ nǹkan kan tó léwọ̀ tá a máa sọ déwọ̀ eléyìí àsìgbọ́n ni fún kádàrà o níṣẹ́ ọlọ́jọ́ lówó wọ́n wá ọ ní ẹ̀yìn ẹ̀ ń gbọ́ ti yín ni <laughs> ẹni tó bá sọ bẹ́ẹ̀ à lábẹ́ òfin ọlọ́run òun fi àjẹ́ torí ẹ bẹ́ẹ̀ náà ló lè ka dán mú wa láyé Umar radiyallahu anhu wọn lọ wa ni ẹ si lọ́ọ́ lọ kọ́ pé wọ́n jalè wa ni kò sí wàhálà gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe kọ́kọ́ jalè o ọlọ́run pé ká gé tó náà lọ pé ká torí rẹ̀ àìfi kádàrà àìfi sẹ̀rí fún ọ̀daràn ẹni tó ṣe zina tó rárá mú wọn á lẹ́yìn sì ń bá mi wí torí ntọ́lọ̀ ti kọ́ pé màá ṣe á fi yà jẹ́ ẹ̀ pé bọ́lọ̀ ti kọ́ kíkó ṣe zina o náà ló sì kọ́ pé ọjọ́ eléyìí ọ̀jẹ̀bà torí ẹ̀ àìfi kádàrà àìfi ṣe ẹ̀rí lórí àwọn àwa abúta ń bá ń hù ṣùgbọ́n o a lè fi kádàrà a lè fi sẹ̀rí lórí ntọ́sẹ̀lẹ̀ sí wa tó ju agbára tiwa lọ ntọ́sẹ̀lẹ̀ sí wa tó ju agbára wa lọ. lápèjúwe ní ìsinyìí báyìí ìyẹn gbìyànjú láti jẹ́ kí láti jẹ́ kí ọmọ òun tó ṣe pé ó ń ṣèdánwò kó ṣàṣeyege ìyẹn gbìyànjú ìyẹn bá gba ẹni tí wọ́n máa kọ́ lẹ́sìn wọ́n ń kọ́ lẹ́sìn sí sukùl tí ń tún lọ ìyẹn ti dánwò dánwò fún lọ́dọ̀ dánwò àkótó di pọ́dọ̀ dánwò dé ọmọ sì lọ sí dánwò gbogbo àwọn olùkọ́ wọ́n sì fi hàn yín pé ọmọ yìí báyìí kò rí ìṣẹ̀kọ́ rẹ̀ ṣeré kódà ń jọ dánwò yẹn ọkọ̀ dánwò ṣùgbọ́n gbogbo àwọn máàkì ìwé mi wọ́n ti máàkì rẹ̀ wọ́n bá ló fèlì wọ́n bá ló fèlì á sọ pé àkọọ́lẹ̀ ọlọ́run pé kò ní paasi tó ìwá bí ọmọ tó sùn tó wọ́n kàwé tí ọ̀kálẹ̀ ẹ̀kọ́ kún kankan àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń kàwé wọn ká kí ni kílò wọn bá gbọ́njọ wọn sì dánwò ọ̀wá rí nǹkan kọ́kọ́ wá jáde wá lọ́lọ́run lọ́kọ́ pé ń fèèlì àhàó ọlọ́run ti kọ́kọ́ fèèlì àmọ́ náà nìkan ti ọmọ tí kún jọ súná nìwọ̀ ìyàtọ̀ wà láàrin méjèèjì torí e, eléyìí ló ṣẹlẹ̀ láàrin Adam aleyhi Musa alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọ̀rọ̀ ni agbọ́ tí àwọn olùmọ̀ wa sọ tí wọ́n bá wa sọ yẹn àsìkò ọgbà wa pẹ̀lú èdè tó fẹ́ mẹ́nuba torí pé lásìkò bá jù báyìí lọ ni ọba tó bá wa ṣàlàyé nípa ànábì wa adam ìtẹ́jọ́ bàbá ńlá wa a sì rí i pé ọ̀rọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan náà ti ń bá wa sọ láti àtàárọ̀ ni kábíyànjú kámúlò ni ó sáǹfààní púpọ̀ jù láyé láti lè bàjẹ́ ni tí ó sáǹfààní púpọ̀ jù ní ọ̀làdìkíámọ̀ a rí i pé kádàrá kádàrá wọ́n ti ṣàlàyé rẹ̀ fún wa nípa bí kádàrá ṣe máa ń jẹ́ àtọ̀nà tí máa ń gbà já sí àti bí ṣe máa ń jẹ́ táwa rí pé ẹnìkọ̀ọ̀kan wa náà láwa jẹ́ni tí ó gbìyànjú ká mọ̀ jẹ́ni tí ọmọ tìràn mọ́ kádàrá pé ṣe bí kádàrá ló pé kì í ṣe nǹkan báyìí ṣe bí kádàrá ló fà èèyàn náà gbọ́ jẹ́ni tí ó jókòó tẹ̀tẹ̀rẹ̀ ṣùgbọ́n tòótọ́ ìyẹn bá wá jẹ́ ẹni tó yẹ wétò ó ti dín inú àníyàn sheikh tó wá ń ṣe lálàyé pé tò iṣẹ́ òní yìí òun ò ní ṣe torọ́lọ́kùn ti kádàrá wípé tò bóun ọba rówó òun ò rí náà ni bó wọn bá sì ní rí òun ò ní rí kéré tó wọn ò fẹ́ kan wọn darú òun láàmú kó òun kó fẹ́ kan sùn lé. adẹ́kùnrin tó kádàrà pé ìyá ni ọ̀jẹ̀ lónìí ni ìyá ni ọ̀jẹ̀ lónìí torí pé gbígba kádàrà gbọ́ kọ̀tà kó ká ṣiṣẹ́ iná nígbà táwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà sọ fáwọn sàhábà ikọ́ bá ti mọ ọmọ náà tó mọ ọmọ àlùjànnà ṣáájú kó tó di torí kọ́lọ́ ó ṣe dẹ̀kùn fún kálukú láti ṣiṣẹ́ tó ṣe déédéé pẹ̀lú ntọ́lọ́ǹda fún ẹni tọ́lọ́ǹda fún àlìjáná yóò ṣiṣẹ́ ọmọ àlìjáná ẹni tọ́lọ́ǹda fún náà òun náà máa ṣiṣẹ́ ọmọ náà ó dàbí ẹni tí ń wò pé òun fẹ́ bímọ ni àmọ́ òun ní fẹ́ yàwó torí fún òkú lọ́mọ wọn lọ́mọ ní lọ́mọ nítorí pé bákan náà ẹni tó sọ pé tọ́lọ́n bá kọ́ kó wọn ó kú dolùmọ̀ ó dolùmọ̀ ó wá ń sùn kalẹ̀ kọ̀ lọ́ọ́lé ẹ̀kọ́ ọlọ́run ti kọ́ kó lódò ní wọ́n yànnà torí pé kádàárọ̀ ọ̀tàkù ká gbìyànjú ìyànjú náà ni ó ṣàfihàn tọ́lọ́n kọ́ fún ọ. alhamdulilayi rabil alamin gẹ́gẹ́ bí ìbéèrè jẹ́ sọ́wọ́ láti lé wọ́n rí i pé ìyànjọ́ máa kẹ́kọ̀ọ́ wọ́n á ti wá parí ìwé rẹ̀ kó ló gba dìgírì pọ̀ tó wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ kò ríṣẹ́ iṣẹ́ tó bá nígbà tí wọ́n gbìyànjú wáṣẹ́ gbogbo tí wọ́n wá fi ń lọ lè ti yọjú sí lọ́dọ̀ òun náà ní bóyá kọ́ wá iṣẹ́ níbi bíórì àbí kọ́ wá iṣẹ́ nílé ọtí kan àbí iléeṣẹ́ àwọn oní jìbìtì kan sá lápèjú gẹ́gẹ́ bó ṣe kọ́ a ní pẹ̀tò ṣé gbìyànjú àwọn wáṣẹ́ wáṣẹ́ tí èrí yìí ṣe wọ́n gbà fún kádàrá pẹ̀tò bọ́lọ̀ ilé ọtí náà lọ́lọ́ kádàrá pé òun ó ti mọ jẹ́ tòun nu ṣé ó lè gọ sábẹ́ kádàrá wà náà. kádàrá kan ṣe tí wọ́n rí òkúkú rí ó rí <laughs> táwọn àgbẹ̀ mo rí pé ilé ọtí lọ́lọ́ ti ní ṣiṣẹ́ kò sì ṣeé yẹ kò sí kádàrá náà tó sọ pé lé ọtí ló ti ṣiṣẹ́ tí wọ́n bá wá ṣẹ̀ṣà pé lé ọtí ló ti ṣiṣẹ́ àjẹ́ rí pé ìtọ́lọ̀ ń kọ fún ọ náà nù pé bẹ́ẹ̀ lọ́ọ́ gbà sórí ibú ilé ìjọba ọlọ́mọ ti wà lórí ibú. alhamdulilayi rabbil alamin a dúpẹ́ fún Ọlọ́run ọ̀rọ̀ la gbọ́ nípa kádàrá kọlọ́wọ́ sànù àkọ́sọ wa níbi ibẹ̀ wọ́n ní pé tó bá jẹ́ pé òbí tó bíyàn ọ ẹlẹ́sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn Islam yẹn wá jẹ́ ẹni tó gba Islam nígbà tó wá kú wọ́n wá ránṣẹ́ sí yẹn wípé tó bàbá rẹ o àbí ìyá rẹ o ó ti dákẹ́ o àwọn sì fẹ́ ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ nígbà tó ti jẹ́ pé òun jẹ́ mùsùlùmí sóun lè bá wọn kópa nípa sínsìn gba ọ̀nà ẹ̀sìn míì tó jẹ́ pé òun ṣe òun nítorí pé kádàrá náà ló kú sọ pé ibi tí yóò kù sí ti ẹ̀ nu. rárá rárá rárá kò lè yọ sí nínú ojúṣe tí ọmọ tọ́jà mùsùlùmí ṣe fóbi rẹ̀ ọlọ́wọ́n bá pọ̀ láti kó sí dáadáa sóbi rẹ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ tó ń ti wọn jẹ́ mùsùlùmí títí tí wọ́n fi kú wọn ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀ wọn gbọ́dọ̀ hùwà burúkú sí wọn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí bá ti kú tọ́lọ́wọ́n bò ní kí wọ́n kú sórí Islam ojúṣe bí wọ́n ṣe sin ó kú sọ́wọ́ àwọn ẹni tí bá jọ jẹ́ lẹ́sìn kan ilé ìdẹ̀rù sí jẹ́. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba tọ́lọ́ ṣe ìbánisọ̀rọ̀ tó ní rọrùn fún àwọn ṣéèkì wa gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà lánàá fáǹfààní ẹni tí ò bá sí ńbẹ̀ lánàá nọ́mbà àwọn ṣéèkì wa ni a lè béèrè àwọn ìbéèrè lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan lọ́wọ́ àwọn ṣéèkì wa nípa àlámọ̀rí nípa títẹ̀sìn wa wọn ó dá wa lóhùn òun nọ́mbà náà lọ́lọ́ báyìí pé zero eight zero three two eight five zero four six six lẹ́ẹ̀kan sí zero eight zero three two eight five zero four six six àwọn ṣéèkì ni wọ́n gbé gbogbo tá a bá fẹ́ béèrè nípa àlámọ̀rí ẹ̀sìn kábíyèjú ká pé wọ́n wọ́n dá wa lóhùn kò yọ ẹlẹ́sìn míì sílẹ̀ nípa láti béèrè nípa ẹ̀sìn Islam lọ́wọ́ wọn wọ́n dá lóhùn gbogbo bá ṣe ń fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọlọ́bọ̀ ó sì ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà fún wa wá rí i pé Ramadan ó ti tán lọ báyìí díẹ̀ díẹ̀ bí tó jẹ́ pé tó à ń bẹ́ lọ́nkọ́ lọ́n kí gba àwọn síyàmù wa ní ìjọsìn fún wa kó gba gbogbo ìyànjú wa lóru àti lọ́sàn-án wa kó gba ní ìjọsìn fún wa kọ́lọ́n wa mọ́dún wa ládá láyé kọ́mọ́dún wa ládá ní ọ̀làlìkíámọ̀ gbogbo àwọn ìyá ìyá tẹ́ ń gbìyànjú tẹ́ ń dáná sàhúrò àti àti ti sínú fún àwọn èèyàn kí ọlọ́run bá lè kẹlá kí ó bá wa fi àlùjẹ́nà onídẹ̀ra kó bá wa fi san wọ́n lẹ́san èèyàn àlùjẹ́nà tó firdaus kọ́lọ́n bá fi san wọ́n ní ẹ̀san kó fi san àwa náà ní ẹ̀san kọ́ wa mọ́ra ládẹ́nu kọ̀ọ̀kan wa ní àárẹ̀ kó já bá níbi tí ó láǹfààní ní ọ̀la àlìkíámọ̀ àwọn àdánilẹ́kọ̀ọ́ wa tá a mẹ́nubà pé máa wáyé lẹ́yìn ọ̀sọ̀ ojoojúmọ́ lẹ́yìn Ramadan àwọn náà la mẹ́nubà fúnra wa ní àwọn tó ti gbà wájú bóyá fún àsìkò péréte tá a nílẹ̀ ká tó pè fúnra wa fáfàdé ní tí ò bá ti gbọ́ ní ọjọ́ Sunday yom lehad ni wọ́n wáyé ní Central Mosque sànú ajé ní àrímọ́ gíríbì ṣíṣà ìtẹ̀fẹ́rì ni wọ́n wáyé ń bẹ̀ ní gbogbo ọjọ́ Sunday Sunday lálẹ́ lálẹ́ bákan náà ní ọjọ́ Monday ni wọ́n wáyé ní olúkókò ìsàlẹ̀ general Central Mosque àlìmọ́dínà tó wà níbẹ̀ ìyẹn náà máa wáyé bákan náà ìjọ àlàrúbà ní mọ́sálásí ọjà gbó central mosque tìlú tó wà níbẹ̀ ìmọ̀ wáyé láàrin mọ́gíríbì sí iṣẹ́ bákan náà bákan náà níjọ yàmùlẹ̀ ní ìṣẹ́yìn níjọ àlàmísì ìmọ̀ wáyé ní olúkókò central mosque tó jẹ́ ti ẹ̀ka àlùmọ̀dínà tó wà ń bẹ̀ tá a wí yẹn náà ìmọ̀ wáyé ń bẹ̀ láàrin mọ́gíríbì sí iṣẹ́ níjọ ní ọjọ́ júmọ́ à ó máa wáyé ní mọ́sálásí ẹ̀sánú ajé láàrin mọ́gíríbì sí iṣẹ́ bákan ní ọjọ́ sátidé ìmọ̀ wáyé ní mọ́sálásí ọjà wàsó ọjà wà sójú tẹ́lẹ̀ mọ́sálásí tó wà níbẹ̀ tí àwọn ọmọ ìyá wa haúsá ni máa wáyé ń bẹ̀ ní èdè haúsá gbogbo ẹni tó bá gbé di haúsá kọ́pàdé àwọn ṣéèkì wa ń bẹ̀ wọ́n ó di àǹfààní ọ̀rọ̀ olóye bí ń bíbẹ̀ bákan náà mẹ́jọ adágún lásáwọn ọ̀rọ̀ tí à ń pariwo rẹ̀ tọ́tọ́tọ́ síra wa létí yìí torí pé àwa ti gbìyànjú tí ó jẹ̀bi kọ́lọ́mọ́sẹ̀ ni àtẹ̀yìn lẹni tí yọ̀dọ̀ ọ̀run kó tó mọ̀ tọ́ ẹ̀já pàdé àwọn ṣèkí wa ní àsìkò yìí ní ọ̀la náà bákan náà kí ọlọ́wà kí ọ sọ wájú ọlá lọ wàsálàmù alaykum wa rahmatulahi wa barakatuhu.